رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب صلاة الاستسقاء في الحديث السابع والسبعين وأربعمائة عن ابن عباس رضي الله عنهما قال خرج النبي صلى الله عليه وآله وسلم متواضعا متبذلا متخشعا مترسلا متضرعا فصلى ركعتين كما يصلي في العيد لم يخطب خطبتكم هذه رواه الخمسة وصححه الترمذي وأبو عوانة وابن حبان وعن عائشة رضي الله عنها قالت شك النبي شك الناس إلى رسول الله صلى الله عليه وآله وسلم قحوط المطر فأمر بمنبر فوضع له بالمصلى ووعد الناس يوما يخرجون فيه فخرج حين بدا حاجب الشمس فقعد على المنبر فكبر رسول الله صلى الله عليه واله وسلم وحمد الله ثم قال انكم شكوتم جدب دياركم وقد امركم الله ان تدعوا ووعدكم ان يستجيب لكم ثم قال الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلت علينا قوة وبلاغا إلى حين ثم رفع يديه فلم يزل حتى رؤي بياض إبطيه ثم حول إلى الناس ظهره وقلب رداءه وهو رافع يديه ثم أقبل على الناس ونزل فصلى ركعتين فأنشأ الله تعالى سحابة فرعدت وبرقت وبرقت ثم أمطرت رواه أبو داود وقال غريب وإسناده جيد وقصة التحويل في الصحيح من حديث عبد الله بن زيد وفيه فتوجه إلى القبلة يدعو ثم صلى ركعتين جهر فيهما بالقراءة باب الاستسقاء أبي باب صلاة الاستسقاء باب أني سيكولو طلب السقاية نادس is títọrọ omi mímu ó ní í ṣe fún àwọn èèyàn ní ìgbà tí a rí omi tá a lómi ojú ọ̀rọ̀ a sì lódò tómi wà ojú ọ̀rọ̀ a sì ní kànga tómi ń bẹ àbí a nídìí omi yẹn fáwọn ẹranko wa tá à ń sìn tó ń gbẹ ń pakú àbí a tiẹ̀ nídìí omi yẹn. fáwọn arúgbìn wa tá a gbìn láti fún wọn lómi mu àwọn sábàbí mẹ́ta yìí ni wọ́n sì máa ń ṣe alistisqa alistisqa a ti mọ̀ pé Allahu Rabbil Alamin nìkan òun ló ní omi lọ́dọ̀ òun ló sì lè fún wa lómi yìí nígbà tá a máa ń fẹ́ ọ̀dọ̀ rẹ̀ nìkan náà la lè tọrọ rẹ̀ sí. Si òun ló máa mú kójú ọ̀rọ̀ òun ló sì máa mú kí òjò kó má rọ̀ ní ìgbà tá a bá lómi tá a lè mu alẹ́ yìí tá a lè fẹ́ràn kó wa mu alẹ́ yìí tá a lè wọ́n sóko wa bẹ́ẹ̀ omi odò àbí ti ìsẹ́lẹ̀rù àbí ti kànga àbùkátà kásẹ̀ istisqa nítorí pé alistisqa ó ní í ṣe pẹ̀lú pé kò sí rárá àwa ń tọrọ omi tá a máa mu. èyí tó túmọ̀ sí pé al-aslu fi talab al-ma' nítorí fà á tán fi máa ń tọrọ omi náà ní pé kí náà mú èsì pé kí náà bùwẹ̀ èsì pé kí náà fi fọṣọ nítorí pé baqa'ul haya mutawakifun ala wujudilma ìtẹ̀síwájú sẹ̀mí ọ̀rọ̀ mọ́ komi ọ̀wà nítorí komi tá a mú gbẹ̀mí roni o tí o bá sómi kò sí bẹ́ẹ̀ sì fẹ́ sẹ̀mí torí ẹ̀ ẹni tó ń lo mí lòkulò <clears throat> níbi à ń fọṣọ níbi ìwẹ̀ níbi à ń fọlẹ̀ ẹ pàkíyèsí rẹ̀ kọ́ bẹ̀rù ọlọ́run nítorí pé omi òun là bu ẹ̀ òun là bu mú ṣùgbọ́n jíjẹ́ àbùmú rẹ̀ <coughs> òun ló lékè <coughs> jíjẹ́ àbùwẹ́ rẹ̀ àbí àbùfọ́sọ́ rẹ̀ nítorí pé ẹ̀mí ní ọ̀bẹ ló lè fọṣọ ẹ̀mí ní ọ̀bẹ ló lè fọlẹ̀ wọn kì í fomi wọn kì í fi ṣeré gbé ó sì dájú ìgbé tó bá wù Ọlọ́run lè pé kójú ọmọ rọ̀ mọ́ ó sì lè pé kómi kànga ọmọ gbẹ kí tòdò náà má sàmà kí sẹlẹ̀rú kan má mú jáde má kò sí ntọ́lọ́ wọn bá ò lè ṣe ṣùgbọ́n adúpẹ́ fún pé bí ti ṣe ń ṣàánú wa àánú rẹ̀ pọ̀ púpọ̀ lórí wa ọlọ́run kó má yọ ọwọ́ kẹrẹ̀ lórí wa. èèyàn kan ò lágbára láti mójò máa rọ̀ ẹnìkan ò sì lágbára láti mójò rọ̀ pé ẹnìkan wà mójò máa rọ̀ nígbà tọ́lọ́run fẹ́ kó rọ̀ kò sólúwa rẹ̀ pẹ́nìkan mú rọ̀ nígbà tọ́lọ́run ọba tí ó fẹ́ rọ̀ kò sólúwa rẹ̀ torí pé inú tọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀ ni pé wa yunazzilul ghayth ńlọ máa ń rọ̀ òjò síbi tó bá fẹ́ nígbà tó bá fẹ́ lòdì wọn bá bá ti ṣe fẹ́ torí ẹ̀ káwọn pàpà wọn kan wà wọn lè di ojú lọ́nà láti rọ̀ àbí tí wọn lè sí kọ́rọ̀ nígbà tó lọ́wọ́ kọ́ pé ọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn kòfàr nìyẹn o àwọn kèfèrí ló máa ń gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tiwọn ìgbàgbọ́ tiwọn ni pé ọlọ́wọ́n ba ló máa ń ṣe gbogbo ẹ̀ tí ọ̀nà bá ti wá nígbàgbọ́ pé ẹnìkan ló sí òjò ẹnìkan ló tí òjò ìgbàgbọ́ kèfèrí níbẹ̀ pẹ̀lú rẹ ọ̀ya agbẹ̀sìmọ́gbòfin mànù ẹ̀sìn wọn kéru wọn pọ̀ jọjọ láwùjọ bíi tí wọn ò ti mọ nǹkan kan pẹ̀ sí ọlọ́run àwọn gbàgbọ́ pé táwọn bá ní ṣíṣe àbí káwọn lọ bẹ àwọn bàbá kan lọ́wẹ̀ àwọn ìyá kan pé kí wọ́n mọ̀ sí òjò táwọn bá sì bẹ̀ wọ́n lọ́wẹ̀ ọ̀hún wọ́n lè ṣe ojú tí wọ́n tú agbo ká láì máa pọ́ lọ́wọ́ bá ọlọ́mọ ọmọ rọ̀jò láti lé wọn kúrò nídìí ìranù ẹtù ọtí kalẹ̀ ẹtù gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀ńtàdíreke níwájú alápàlà ẹ̀ wá ní ẹfẹ́ káyọ́ gbọ́kọ̀ràn ọmọ ọlọ́wọ́ bá wá rọ̀jò fún yín láti sámà ṣùgbọ́n ọ̀run mọ̀ náà nù so ọlọ́run fi tú yín ká ó wá jẹ́ wá bí wọ́ sí òjò lọ́jọ́ pé kò jẹ́ ká ẹlòmíì ọ̀ràn ti mú fìlà ó tú gèlè lórí ẹlòmíì walhamdulillahi rabbil alamin nínú gbàgbọ́ tiwa àwọn ọ̀wọ́ ẹsẹ̀ àwọn ọ̀wọ́ ẹsẹ̀ <clears throat> wọ́n máa ń fa sábàbí kójú ọmọ rọ̀. kẹ́ bó ṣe wá nínú ẹgbà ọ̀rọ̀ kan tí Ibn Majah gbé jáde ṣùgbọ́n tó ṣe pọ̀ lẹ̀ wípé wala yanqusu qawmun al-miqyala wal-mizan illa ukhidhu bis-sinin wa shiddati al-mu'na wa jawri as-sultan alayhim wa lam yamna'u zakata amwalihim illa. muni'ul qatara minas sama. ipa àwọn èèyàn kan wọn ò ní dín igbá àwọn kà kù wọn ò sì ní sún òṣùwọ̀n lọ́rùn kọ́ má má àyàfi kí ọlọ́run ọba kọ́ dẹ sí wọn ìyàn ó ọ̀dà ọlọ́run ó sì mú kí àwọn olórí wọn máa ṣàbòsí sí wọn gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ nàìjíríà nísìn ẹ rí i pé tolórí kan bá lọ èpè yín ẹsẹ̀ mi lẹ sí lé lọ ẹ mọ̀ yín pé ẹ̀ ń ṣèpalẹ̀ mọ́dé tí ó burú jùlọ ni gbogbo ọ̀la àwọn olórí ni wọ́n ń burú jò ní lọ èyí tó bá jẹ lẹ́yìn tó wà ń bẹ̀ ẹ tún mọ̀ pé àṣetítẹ́lẹ̀ tún sàn ìyá ni jẹ́ bá wọn torí nkankan ní nkankan kí mú ni rántí èsín bí ìbá ṣe pé à ń jẹni lọ́dún ni ẹni tí a bá jẹ lọ́dún tá a wà ni ọmọ rántí èsín tọ́ntì mú yín rántí àwọn olórí tó ti lọ oníkóhàn tó wà ń bẹ̀ ńkọ́ ségesège làwọn ń ṣe sòǹgbà tẹ́ bá ti jẹ́ ẹni tó ṣe pé gbogbo àwọn òṣùwọ̀n àwọn ò pé òṣùwọ̀n ó lọ́wọ́ pé nàìjíríà kọfẹ́ sí kọfẹ́ sí tó fi dórí epo petrol wọ́n fún mítà lọ́rùn. gbogbo ẹ lóríṣiríṣi nítorí kó lè bá a pé wọn kó lè bá a pé wọn wọn ò sì kọ́kọ́ mọ̀ pé ẹni tó rà irú wọn náà lọ́lọ́run ṣépè fún un tó ní waylul lil mutaffifin. الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ولن ينسك òun ṣépè fún àwọn almutafifun àwọn ẹni tí gbà àwọn gbà pé ìjọ tí wọ́n bá fẹ́ rà táwọn bá tà wọ́n wọ̀n yóò dín àwọn tani àwọn náà làwọn tó ṣe pé tí wọ́n bá fi gbá wọn kà fún rà wọ́n rí pé wọ́n wọ̀n pé fáwọn tí wọ́n bá fòsùn wọn ra nǹkan wọ́n rí pé wọ́n wọ̀n pé fáwọn àmọ́ ńgbà táwọn bá wọ́n tà fún yàn wọ́n dínkù ọlọ́run ní sọ wọn mọ̀ dájú pé àgbé wọn dìde ni sọ wọn mọ̀ dájú pé àgbà wọn dìde níwájú ọba àgbà ńlá ayé bí lọ́jọ́ gbẹ̀ndé alqiyama ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo èèyàn ó dìde dúró fún Allahu Rabbul Alamin torí di eléyìí eléyìí jẹ́ sábàbí tí máa mú kí àwọn aburú yẹn ó ṣẹlẹ̀ bákan náà àdìsí tún ní àwọn èèyàn ní yé yọ zàkọ owó wọn àwọn èèyàn ní kọ̀ láti máa yọ zàkọ owó wọn àwọn èèyàn ò ní kọ̀ láti máa yọ zàkà owó wọn gẹ́gẹ́ bí sáṣẹ ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tiwa yìí èèyàn mélòó ní yọ zàkà pé kíni àwọn èèyàn ò ní yé kọ̀ láti yọ zàkà owó wọn illa muni'ul qatara minas sama àyàfi kọjá pọ́lọ́ ọ̀bọ ní rọ̀jò fún wọn láti sàmà. òjò sì ń rọ̀ kò já màlà ṣùgbọ́n ń ti ń ẹ ti ń wọlé báyìí. ń rọ èyí tó ṣe pé ó ń gbé dúkìá lọ ó ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá ń rọ̀ tójú ọba Islam fi hàn wá ipa ṣe al-istisqa ó lè wáyé gbára kásádùá ó sì lè wáyé gbára kásì sọlẹ a sì lè ṣe istisqa pẹ̀lú àdúrà tí ìmáàmù ó ṣe lórí mímbàr ṣíṣe àdúrà generally ká tọrọ àforíjìn. ká máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ tó jọ bá rọ̀ a máa ṣe sábàbí kó jọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ntànàbí Nuh alayhi salam tó sọ fáwọn èèyàn rẹ̀ pé faqultu astaghfiru rabbakum innahu kana ghaffara yursil as-samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. eléyìí bẹ́ẹ̀ nu ti máa jójú ọ̀rọ̀. ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ torí ọ̀nà oore kìí dí ọ̀nà rẹ̀ kìí sì há àfi látàrí ẹ̀ṣẹ̀ ẹni tọ́lọ́ bá ti forí jìn yóò sínú oore fún lọ́tún àti lósì ni lókè àti sálẹ̀ torí ẹ̀ nínú hànṣe sọ fáwọn èèyàn rẹ̀ pé faqultu astaghfiru rabbakum mọ̀ ń sọ fún wọn pé ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá yín innahu kana ghaffara torí pé ọba tí máa gba ìtọrọ àforíjìn lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ tí foríjìn wọn ni. yursil sama dọ́rọ̀ midrara tó bá foríjìn yìí tán yóò wá máa rọ òjò àrọ̀ tó ń rọ̀ tálálùbáríkà fún yín láti sẹ́mà. wọ́n yóò sánmà. wa yumdidukum bi amwalin wa banin yóò sì fún yín ní owó yóò tún fún yín láwọn ọmọ bí. wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. yóò mú yín ní àwọn ọgbà tí ó kún fáwọn àǹfààní oko yóò sì mú yín ní àwọn akérèmọbú odò eléyìí gbogbo eje jẹ́ ati àti èrè ìtọrọ àforíjìn àṣé àwa náà àmọ́ kúkú yẹ wá púpọ̀ o yóò sì dáa fún wa púpọ̀ káwọn ọmọ tọrọ àforíjìn lọpọlọpọ. nítorí pé gbogbo wa là ń fi òrè láyé à sì ń fi orí lálùkìyàmù ẹ̀ṣẹ̀ wa sì pọ̀ jọjọ àwọn èyí tá à ń tún dá lọ́tún ọ̀tún àwọn náà gbẹ̀yìn àfi ká tọrọ àforíjì ká sì máa tọrọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ bóyá Ọlọ́run ọba ọjẹ ṣàánú wa yóò ṣe wa lọmọ àlùjáná kọlọrun ọba ṣàánú wa. eléyìí jẹ́ báwọn bákan náà kí ìmáàmù kó tọrọ fáwọn èèyàn pé kójú ọ̀rọ̀ lórí mímbàrún irú ìta rí lọ́dọ̀ lárúbáwá tó wá aróko yẹn tó lébi ń pa àwọn ọmọ àtìyàwó <clears throat> àwọn nǹkan ọ̀sìn wọ́n ń kú àwọn nǹkan ọ̀gbìn ń rọ gbani bẹ́lọ̀ ń kọ́rọ̀ jù fún wa ànábì sì ń bẹ lórí mímbàr tí ń ṣe kútùbà ó sì gbé ọwọ́ rẹ̀ alápọ̀nlé méjèèjì sókè ó gbé sókè dáadáa àwọn èèyàn fi rí fífun fún abíyá rẹ̀ ó sì tọrọ kọlọ ọrọ jò kò kúrò lórí mímbàrì yẹn àfìgbà tí gbogbo aṣọ rẹ̀ tutù jìngbìnì eléyìí náà tún jẹ́ ọ̀nà kan tá a lè gbà tọrọ òjò kí ìmáàmù ọtọrọ kọlọ ọrọ jò nígbà tó bá lórí mímbàrì ọ̀nà kẹta ọ̀nà ni sọ̀láàtú alistisqa ká jáde ká lọ́ọ́ ṣe sọ̀láàtú àti tọrọ kójú ọ̀rọ̀ eléyìí pàtàkì púpọ̀ pé ká mọ̀ báwọn àwọn nǹkan tó fi ẹ̀sìn Islam mú wá fún wa nù kèsì kójú ọ̀rọ̀ kẹ́nìkan wá wó sùnsùn òun gẹ́gẹ́ bíi tani kọ́mọ wá sí lófin ma lam ya'zan bihi Allah nítorí wọn bò sí lófin yẹ́nyẹ́ yẹn <coughs> nígbà tó jọ ọ̀rọ̀ <coughs> ẹgbàá ọjọ́ méje ẹ̀sìn máa ti ṣe tahajjud kọ́lọ̀ wọn bó fi rọ̀jò fún wa bídà bídà tún mọ̀nkẹ́rọ̀ gbogbo bídà náà sì ni mọ̀nkẹ́rọ̀ gbogbo bídà tí ò da ẹnìkan ò ní tẹ̀lé ọ irọ́ lásán pé gbogbo èèyàn gba ọjọ́ mẹ́ta irọ́ lásán ọkàn sọ àsọdànù ni kò sí ní tó eléyìí jẹ́ ti ṣe jẹ́ mẹ́rin bákan náà yàtọ̀ sí báwọn kan tún ṣe máa ń ṣe láwọn agbọn abìkan tó ṣe pé tójú ọba rọ̀ wọ́n á ní ọba àlọ àwọn ní káwọn ọgbẹ bọ lọ sórí ta ẹnu lè má mú wọn ti wá gbọ́ a'udhu billah tí èsè bá lẹsẹgùn èsè bá lẹsẹgùn imamul ummah yóò kéde ṣírùkù wọ́n ní káwọn gbóúnjẹ lọ fáṣẹ ìtaàní lórí ta a'udhu billah àmọ́ tá a ṣe ńgbà tí bàbá ti ní káwọn gbẹ bọ ẹ́ a'udhu billah lọ́ọ́ túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá a ti jọ jẹ́ mùsùlùmí yu'anuna min jahlin fi ddin àyèmọ̀kàndà àwọn láàmú nínú ẹ̀sìn ọlọ́run. mùsùlùmí kì í gbẹ́bọ mùsùlùmí kì í sì jẹbọ so mùsùlùmí máa jìnnà sẹ́bọ ni anta muslim mùsùlùmí ni wọ iyyaka wa shirka agbọ́dọ̀ ṣọ́ra fún kínní ìṣẹbọ sọlọ òjò tọlọ ọ̀rọ̀ sẹbọ kan àti ẹlẹgbẹ lọ sórí tàti ọ̀rọ̀ kò sí o. torí náà la sọ pé ẹ gbọ́dọ̀ máa túmọ̀ àṣetọ́ọ̀nù pẹ̀lú èṣù torí pé èṣù ọ̀rẹ́ àwọn Yorùbá ni sáwà lọ́la tí ọba àjọ rẹ̀ wọn ìyè kan wọn kó wọn ṣe ń gúnyán fún tí wọn bá so didi orúkọ wọn kò dà sórí yán wọn ṣe bí òsíkísì wọn gbé lọ sórí ìta mẹ́ta. Ah! ọlọ́mọdé ọpọlọ tí wọ́n dorí kodò oúnjẹ tó ò rí jẹ àlọ́gbé fún ṣètọ́ni ẹ sì máa pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tíléyà bá dé gan wọn ò rówó pòrúkọ wọn ò rówó pàdíẹ gangan tó pòrúkọ ọmọ wa gbé oúnjẹ àti odidi orúkọ lọ sórí ta pé torí pé àṣetánì ló dìbò fún a'udhu billah. lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn gbà pé tójú ọba rọ̀ àwọn nǹkan tá a sọ yẹn a lè ṣe wọn gbogbo ẹ̀ lọ́bọ̀ òfin mu sọ̀láàtù lẹ́sítẹ́síkà ọbọ̀ òfin mu ká ṣe eléyìí tá a fẹ́ ṣàlàyé lónìí. yàtọ̀ sí imaamu Abi Hanifa rahimahullah àwọn sọ pé sọ̀láàtù lẹ́sítẹ́síkà kò sí nínú òfin wọ́n ní kò sínú òfin pé ká ṣe solatul istisqa sọ́ńtòrí àìsèkfàr bí ká ṣàdúrà ní bẹ́ẹ̀sì àìsàn ìpè rárá o bẹ́ẹ̀yàn bá rí kò túmọ̀ sí pé kò sí anabi sallallahu alaihi wasallam ó ṣe solatul istisqa gbogbo àwọn eléyìí ń bẹnu tó yẹ káwọn èèyàn mọ̀ yíṣe kama máa ṣe garagara kó ẹ fẹ́ já síwájú fẹ́ ṣe lè máa mú fẹ́ ṣe lè máa mú kí ni jẹ́ sọ̀látù lè sọ̀kọ́ ọ̀gàn inú àyè ìdánwò nù táwọn méjì máa ń jà sí lè máa mú ìbí mẹ́ta ìbí mẹ́rin pípẹ́tọ̀ kọ́ńkálukọ́ sàlàyé wọn ṣe ń ṣe sọ̀látù lè sọ̀kọ́ kí ni tí ní jẹ́ sọ̀látù lè sọ̀kọ́ ń bọ̀ ló ti wá tọ̀ sẹ́mi tó bá ṣàṣeyege yóò fún yín láǹfààní àtúntún béèrè ìbéèrè mi kìí ṣe pé ẹni tó bá ṣàṣeyege gbọ́dọ̀ gba gbogbo ìbéèrè o sẹwọn pé tí kálukú yín tẹ́ fi páàsì débi tẹ́ páàsì dé lónìí yìí kìí ṣe pé gbogbo ìdánwò tí wọ́n bí yín lẹ̀ ń gbà tó bá ọgbà mẹ́rin nu márùn ọgbà mẹ́ta nu márùn ọ páàsì náà ni àtọ̀sẹ́ńtọ́ gba méjì nu márùn o mẹ́ńtọ́ gba kan nu márùn ẹ̀wọ̀n kí olódo ni ẹ́ <laughs> so by the time tẹ bá ti wá ṣe béèrè ẹyọ kan tọlọ ní kọ mọ ẹ tún béèrè omi Ọlọ́run ní kọ mọ ọ tún ọwọ àfẹlẹ méjì nu márùn kò sí mùṣkílà torí pọwọ béèrè tẹ ṣeun yọ ta nídìí kan láti máa wá mọ pé a ah, àṣé òótọ́ ni ìmọ̀lọ́lá dín ní ọgbọ́n ògbé wọn ẹsẹ̀ gba ni ok ẹsẹ̀ gba ni kò burú ok eléyìí because. ní táwọn èèyàn ń tìtorí rẹ̀ du àtijọ́ lè máàmù kọ̀pọ̀ amásíwá aláwùjọ ti wá yìí òun náà ní kíni kìí sowó sàrà ni sàrà ni nígbà tó ti kéèyàn joyè sàrà so wọ́n sì tún máa ń wò pé kí ni tó wà nù ọ̀rọ̀ àbíòye kí ni tó wà nù ṣèbí sọ láti náà ni sọlọ́wátìlù mọ̀fúrúdọ̀ àmọ́ bá a ṣe é ṣe é bàbá sì ti pọ́ kúkú eléyìí náà níṣẹ́ pọ̀ jù ńbẹ̀ pé táwọn máa ṣe náà ibi tí máa mówó wà nù hmm. so tonti pọ̀ pọ̀lọpọ̀ yóò fẹ́lì bí sọ̀látù jànáza o wọ́n fẹ́lì bàjẹ́ o <laughs> tọ́ lẹ́yìn náà sọ̀látù lẹ́yìn wọ́n bá ti jẹ́ ọdún bàṣíkì ẹ̀ náà má wọ́n ní kò kú nǹkan mí mà gbogbo istisqa kù sóòfù kìnnìkan ilẹ̀ mọ́ ibn abbas radiyallahu anhuma ọgbà ìgbà wáyé wa wọn kharaja nabi sallallahu alayhi wa sallam mutawadi'a anabi sallallahu alayhi wa sallam ọjáde ńlẹ odorikọ odojukọ ààyè ibi títí máa ṣe salatul istisqa sunna anabi sallallahu alayhi wa sallam ni eléyìí tó ti fẹ́ kú láwùjọ tiwa yìí ó ti fẹ́ kú láwùjọ wa yìí. bọ́yá ẹ̀ rí bọ́yá lẹ ti rí rí láyé yín ipe wọn ṣe sọ̀látù lè ṣe kọ́ọ̀rì ẹlòmíín lọ́n jẹ́ rí kankan tó kú <laughs> wàláì so súnà yẹn ti fẹ́ kú lágbọ́n bí tá a wà yìí torí ká mọ̀ ìgbà wo máa rọ̀ ìgbà wo máa bẹ̀rẹ̀ sí ní rọ̀ lápèjúwe kákóso pàtó yìí ni máa bẹ̀rẹ̀ sí ní rọ̀ oṣù yẹn àtúnfi mọ́sù kejì ẹ sì mà ní ntọ́ dájú láwọn àwùjọ àwọn yìí pé tójò bá ti tó rọ̀ tí ọ̀bá rọ̀ àbásìkò ẹ̀rùn gan lọ sígbà tójò ti tó rọ̀ tí ọ̀rọ̀ ẹ rí pọ̀pọ̀lọpọ̀ kànga máa gbẹ táwọn ẹrú ọlọ́run kó sí wàhálà gidigidi tí wọ́n máa mi ká so débi pé àdúgbò míì wọ́n fún gbogbo lẹ́kọ̀ọ̀kan ní nọ́mbà bẹ́ẹ̀ sì wàá máa pọnmi kànga. ilé kọ̀ọ̀kan náà tún wá fún gbogbo yàrá kọ̀ọ̀kan nọ́mbà <laughs> pé bẹ́ẹ̀ sì máa pọnmi sí ń tó bá kàn wá ẹ wàláhì tọ́ ìgbà tí gbogbo ṣẹlẹ̀ bá ń omi tá a ní lárọ̀ọ́wọ́tó ń kọ́ ó kéré jọjọ àsìkò ẹ̀rùn ó ti gùn wà tẹ́lẹ̀ lọ àsìkò òjò ó ti yẹ ọmọ rọ̀ kò tí ì rọ̀ kí ìmáàmù ó kéde alistisqa wọ́n jáde láti lọ sí alistisqa tó eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn function imam pé a lọ sí sọ̀látù alistisqa báwo láti ṣe wá jáde á jáde mutawadi'in lẹ́ni tí ìtẹríba hàn lára rẹ̀ torí bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi jáde ó jáde pẹ̀lú ìtẹríba. yẹnni kí tẹ̀wé máa lọ sí sọ̀látù listisqa ẹ̀ ní máa rìn fọ́ dákàràdì bẹ́ẹ̀ náà tí wọn kí tẹ̀wé máa fọ́ dákàràdì kí ni túmọ̀ rẹ̀ kí ni ẹnìkan jẹ́ táwa náà jẹ́ kọ́dà jùlọ so ọ rẹ ya apá rẹ̀ yẹn sílẹ̀ kọ́dà yẹsẹ kékeré tún máa rìn kẹ́ máa sán pa tòrọ ọ̀gá náà sẹlẹ̀fù sọ̀ọ̀lẹ́ wọ́n lẹ́rù ń bá àwọn káwọn máa rìn káwọn máa sán pa fi sí i. because wọn sẹ tó ń sanpa ó rí i pé díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọmọ tapa nganga ọmọ sese kò sírù rẹ ṣètánì ti ń fi atẹ́gùn torí rẹ làwọn ṣe máa fọwọ́ pọ́nyìn rìn torí pé o lè fọwọ́ pọ́nyìn rìn kí ṣètánì ọ̀rọ̀ atẹ́gùn fẹ́ sí so inú àmì pé yẹn sì ní tẹríba tó bá o